first time ní láìfẹ́ mo rówó lápò ẹ̀. what níbo mo ti rí. give me my money. take mm, oh, oh you don't know nge <laughs> nge àbí mo ti fún ẹ ni hmm, tí ẹlẹ́dàá mi jàjà jẹ́ mo máa gbàgbé kí sọ kí nìkan fún ẹ wọ́n máa ṣe promo ọ̀ràn dandan kan níbi ẹlẹ́pẹ̀ máa wind down mi ìṣẹ́ mọ̀ pé nǹkan ni wọ́n dẹ̀ lẹ condom sínú àwọn èèyàn ní má lẹ̀ mo jẹ́ ìfẹ́ bínú sílẹ̀ yẹ mi ìṣẹ́ mọ̀ bí mo dénú promo kí you there. ẹ ṣáṣọ promo tó ń ṣe yẹn tí wọ́n fi gba condom promo yẹn ló máa pa ìwọ àtàwọn tó ṣe àtàwọn tó lẹ̀ mú ẹ promo ló jọ. government federal government ló ṣe. Yomade, you're still cheating. láyé tí mo rí condom tuntun méjì mẹ́rin ló wà ní palẹ̀ olókun méjì. àbí ah, kò mo lò mo serious. ìmọ̀dé o tún parọ́ o tún parọ́ ṣe ló fẹ́ pa wọ́n lẹ́yìn ni kí ni nítorí bẹ́ẹ̀ olùkọ́ náà ah, ayé mi tèmi bá mi ayé mi. ìmọ̀dé ah, yẹ eh, still cheating on me níwọ̀n kí ló fẹ́ ná. ládùúrú gbogbo nǹkan tí mo ṣe láti please ẹ ṣé mi àti ẹjọ́ lo condom. yọ ṣé mo lè explain ṣé mo lè explain. ẹ mú gbọ́. sórí wàá rí pé ó máa wà ní báwo ṣé máa tẹ̀ wá àwọn gọ́ọ̀mẹ̀ntì olùmíì máa tẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ promo yìí o wọ́n rà pé mi ò gbọ́ nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì sọ. yomade ó máa kúkú gọ́ọ̀mẹ̀ntì o ọlọ́run ló máa bá mi bá. yé gọ́ọ̀mẹ̀ntì ni mi lè parọ́. yomade kí ló fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ. bẹ́ẹ̀ ló ṣe fún mi fọlọ́ bẹ́ẹ̀. kí ló ní káyé èrì bá ṣó fi ṣí ẹ ṣó máa pa. ayé ọ̀tọ̀ máa polówó kọ́ńdọ̀mù mọ́ hundred ló wà níbi tẹ́lẹ̀ lọ mo mọ iye tí mo ti yọ ọ́nbẹ̀ two hundred naira ṣètò bí eighty pieces mo máa. kò ní. Eh? check owó yẹn seventy something ló wà níbẹ̀ seventy dẹ̀rọ bèrè. ẹ eh, seventy mo ṣàbẹ̀rẹ̀ kò ní seventy sometimes seventy same thing o ṣe gan bíbí mi láìkí máa kà ó. ẹ see that. Mm n bẹ kó jẹ́ ká sùn kankan kó yẹra wa. okay. yorùbá gan máa sọ yìí pé kò sí èrè nínú agbowó ká. Mm. you know i love you. i love you too. and mo rí i pé kò sí nǹkan tó bẹ tí mi ò ṣe fún ẹ bọ́ mo kàn rí i pé mo sì mo ti bẹ̀rẹ̀ sí ní bá mi fà pé àwọn ti wà tired of gbé dúdú lè gbé pupa lọ́la pé àwọn fẹ́ kí n try láti mú obìnrin ọkàn ṣoṣo káwọn dẹ̀ mọ̀ pé ẹ ti fẹ́ fẹ́ nìyí so èmi náà inú mi á dùn tó bá lè bá àwọn parent ẹ sọ̀rọ̀ káti ọba ṣe máa arrange káti ọwọ́ ṣe introduction first before wedding kó tó di pé ẹ̀ di aláriwo. o. Eh, eh, bébì má bínú nǹkan tó ń try láti sọ ni pé o fẹ́ fẹ́ mi gangan bí ìyàwó tàjọ máa máa gbé àbí. yes ma'am àbí kí ló fẹ́ o àbá ti date ti tó. bébì mo sorry kò lè work. Eh? Ah, kò possible sórí bí mi ṣe wà yìí ọ̀rọ̀ wo ló bá mi so mi ò marriage ò tiẹ̀ sí nínú dictionary mi for now bí mo ṣe máa rówó tí mo máa ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe fún àwọn family mi kí everybody wà okay owó ni mò ń wá owó ẹ wo láti jẹ́ kí n tó ẹ baby kò lè work sórí two three years from now mi ò sọ pé mo ti ready àti settle down wo má sọ̀rọ̀ nípa ẹ̀. but trona jọ ṣé orí mi ò lè gbé bùkátà ẹ nínú eh. bùkátà olùgbé àti mi ò gbé òun gbé two hundred wá five hundred wá tójú bẹ́ẹ̀ ló ń gbé wa ṣé àwọn even tó bá béèrè tí mi ò tiẹ̀ wá expect wá béèrè twenty hundred seventy mo dẹ̀ ṣe kí ló ń pè bùkátà and jẹ́ǹtì ẹ̀bí ìrẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀ super ẹ̀ nínú owó àti love èwo gan ni wọ́n torí èwo ló ṣe ń bá mi ṣe torí owó mi ni àbò love mi naturally actually ìfẹ́ owó kọ́ àmọ́ bùkátà pọ̀ ṣóṣọ́pọ̀ lè gbé ẹrù mi báyìí mi ṣúọ̀ wo má jà sọ̀rọ̀ nípa marriage bá ṣe ń ṣe yìí náà wà òkè o n try best ẹ̀ kún ṣe pé ah, mo níbi owó gan owó ni ọ̀rọ̀ owó ló bá mi bẹ́ẹ̀ ni. mí pé wọn ò tí gbé kọ́ọ̀lẹ̀ látẹ̀kọ́ ah, ah, kí ló wá dé kí ló le tó yẹn ẹ tún wọn pè àbí better still bóyá kó lọ síbẹ̀ kó wá wọn lọ́lé. kí n lọ sílé yorùbá oh yes. kí n lọ sílé yorùbá dé <laughs> ó dàbí ẹ̀ ń pò mẹ́tì mo ní tí bá dé pẹ́ tí bá kanlẹ̀kùn tó bá wá ṣílẹ̀kùn fún mi tí ọmọdé bá fi lè mọ̀ pé mi ni mo wà lẹ́nu ọ̀nà á wọnú ilé padà á tilẹ̀kùn á ṣe bí ẹ̀kọ́ wọn mọ̀ mi rí. seriously. màdé. ó ga ọ àbí kémi bẹ́ẹ̀ try wọn lórí láì mi. a ò ṣe ò ṣe bí mo máa fi tì. okay. ó ti rìn ah ẹ ló ń kú Yọ̀mádé ẹ ra sà ṣé dáadáa hello eh Joe, mo máa fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni forgive Joe. jọ gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ló yé mi àmọ́ ọ̀ṣẹ́ rí ẹ máa forgive wa náà ni ìwà obìnrin nìyẹn ẹ má bínú sí i bó yẹ kẹ́ understand o ẹ̀yin náà ṣàmọ̀ pé ó love yín gan ìfẹ́ ni ìfẹ́ ni kò síbi tẹ́ fẹ́ tì sí i ó dẹ̀ má bínú ẹ má bínú still ó yá ẹ promise me ṣé tó bá ti pè yín ṣé ẹ máa gbé ah thank you thank you sir ẹ wò bẹ́ẹ̀ ṣe pọ́n mi lé yìí ọlọ́run á túbọ̀ máa pọ́n yín lé ẹ ṣe gan ni all right bye. oh, <laughs> you're the best. Ah, well. Thank you. Bó ṣe jẹ́ sáré pé. No, no, no, My second. pè wọ́n. Ní sùúrù. no kí mi lọ sáré bẹ̀ sọ̀rọ̀ díẹ̀. Sori, o ní láti máa ní gbogbo nǹkan tí bọ́dá yẹn sọ ń sin náà ni wípé gbogbo ti gbóná ra jù ọkùnrin ò lè ṣe láì má ṣèṣe ọkùnrin. nǹkan téèyàn bá fi sílẹ̀ léwu rẹ̀ ń bí. èèwọ̀ ló máa ní sùúrù ó gbọ́wọ́ sókè òun na ọkùnrin kó dáa kó dáa. ojú ọkùnrin sọ̀rọ̀ báyìí ṣé bí torí wípé bí society ṣe máa ń treat àwọn obìnrin ni ṣé nǹkan tó ṣe dà ní okay imagine kò jẹ́ wípé èmi ni Yomade bá kọ́ńdọ̀mù nínú àpò ẹ̀ kí ló fipò máa ṣẹlẹ̀ nù. Ah, ah. <laughs> so so you don't want to accept the fact that it is men's world. Yes, because we made it so èèyàn làwa náà náà. àwa kọ́ la méèkì ẹ̀sìn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. ẹyin bó ti ṣọwọ́mì wípé ká wá para wa jẹ́ ṣọwọ́mì wípé kẹ́ wá ridicule wa kẹ́ wá turn wa to nothing because they are men. I mean we are human too. jẹ́ kí n jẹ́ kí n ṣáà ṣàlàyé fún ẹ sórí ọ̀làjú ní gbogbo yìí tó ń sọ yìí ah. eh, in those days eh, kò sí nǹkan tó ń fi ṣe fáwọn ìyàwó wọn máa tún bẹ̀bẹ̀ náà ni ọ̀làjú ló ń jẹ́ ká máa fi pé we are equal to them we are not. I am not talking about equality i'm talking about these little little things tóbìnrin bá ṣe jù mọ́kùnrin wọn ló ti wọn ló ti wà possessive jù tó bá tún ṣe kíni wọn ni pé ah ṣòwò nìkan ló ti jowú jù. ọ̀rẹ́ ṣáà ní sùúrù ní sùúrù èmi sọ fún ẹ ní sùúrù ẹ ní sùúrù eh, oh, oh, oh, in fact jẹ́ kí n surprise ẹ jẹ́ kí n sọ kankan fún ẹ ṣó lè believe pé bá a ṣe máa sọ̀rọ̀ ẹ ṣó mọ̀ pé obìnrin lè wà pẹ̀lú wọn ṣá. ẹ eh? oh yes. obìnrin wà lẹ́gbẹ̀ẹ́ yọ̀mádé wọn ò bí ire ṣé kó dúró jẹ́ ń o ìwọ ṣàwọ nísòro má pé o má pé o a ní o má pé o. kíkí bílẹ̀ rẹ̀ burúkú ni wọ́n pẹ̀lú. pẹ̀lú wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ tó ń sìn sí ni kódà mú bẹ́ẹ̀ ṣeré ni. ó ṣeré omi ìdẹ́kùn. ó ṣeré ni pé ó lè. láfi ló lé ayé ẹ gbàgbé ọbẹ̀ tí mo ní kó bá mi sọ ọbẹ̀ ẹ ti tán because ma need láti need ọbẹ̀ fresh ọbẹ̀ bá mi sọ ọbẹ̀ please. ẹyẹ òṣèṣù wàá ṣàfún mi lówó tí màá fi sọbẹ̀ five thousand péré màá dẹ̀ sọbẹ̀ ní òṣèṣù. babe o hmm? like owó honestly o like owó ìwọ tó ṣe gba fifty k kan ló lẹ́sìn o lè yọ ordinary five thousand àkókò fi sí ọbẹ̀ fọ́kọ ẹ. Ah, irọ́ má wọrí owó ọbẹ̀ ọ̀tọ̀ owó yẹn ọ̀tọ̀ kò papọ̀ hmm. rárá ó yàtọ̀ síra wọn hmm. ṣùgbọ́n so o ti sọ̀rọ̀ báyìí. rárá five thousand yẹn wà important. ó dà mo ti gbọ́ màá send ẹsẹ̀. oṣù oṣù dà máa ra nǹkan bẹ̀ lónìí. màá send ẹsẹ̀. kò sí wàhálà all right then take care. Um, um, baby ṣùgbọ́n ó ṣàmọ̀ pé bẹ́rẹ̀ àwọn ọmọ sí ó ti súnmọ́ owó tó dẹ̀ ni pé kí gbogbo wa mú wa two hundred thousand ní tèmi so mo máa ní ìlà mo máa ní ìlà tó sàn yẹn ọ̀rẹ́ òun wa gan hmm. honestly ká bá tan ara yẹ there is a problem èmi gan fúnra mi mọ̀ pé problem wà. kò sí problem. no aláti máa take it easy pẹ̀lú ara wa if kò tẹ̀ yẹ pé mò ń tẹ owó náà ẹ ti ń ra paper ìjọ kan á ṣàṣọ mi pé mi ò rí ink tí màá fi tẹ owó yẹn èèyàn broke kò easy èèyàn kan ní máa kówó lẹ̀ báyìí kéèyàn máa kówó lẹ̀ all the time báyìí láàrin ìṣẹ́jú kan báyìí lẹ́yìn owó ni lẹ́yìn owó tún lọ́dọ̀ tiẹ̀ kò tiẹ̀ sí pé o lè fún mi time díẹ̀ owó owó yẹn ni. kò sí time oh mo ṣàní láti fún mọ́mísí lówó yẹn so that wọn ò ní máa disturb mi tó bá ti ń send five thousand yẹn kò send two hundred k yẹn papọ̀. kó yẹ two oh five. bẹ́ẹ̀ni. kò lè jẹ́ èdè. yẹ kò lè jẹ́ èdè sẹ́ẹ̀ màá wá nǹkan ṣe sí lágbára lọ ọ̀la everything already. má jẹ́ kó ju ọ̀la lọ. mo ti gbọ́ jọ má I love you I love you too. <laughs> meanwhile eh, five thousand yẹn má gbàgbé o tẹ́ ẹ bá send yẹn kò ní tó bẹ́ẹ̀ o. ẹ eh, eh. ẹ make sure send five thousand yẹn o. okay. ah. mi ò fi lè gbà mí ṣe ẹni láìsí owó kí n má lọ broke lásán ilé àwa nǹkan ṣe wẹ́. I'm very sorry rárá ló ta mí tó bá jẹ́ pé ìwọ náà ìwọ náà máa ṣe jù bẹ́ẹ̀ lọ I'm sorry. má bínú. Yọ̀mádé. Ma. Ọkọ mi. Yes, ma'am. Uh, ṣé bóun wò mí lórí ìjókòó anything tí màdé bá ṣe the fact pé mo ti wà lórí ìjókòó ó dẹ̀ ń bẹ́ẹ̀ lójú mi tó bá tẹ̀ fẹ́ gbọ́ ẹ̀bẹ̀ ó yẹ kó ro ọlá tèmi torí ọlọ anything tó wù kó ṣe ṣáàbà mi darí ilé ìjì. honestly mami má bẹ̀rù ma ẹ wo ọlá yín ló jẹ o ọlá yín ló jẹ because mo ti mo ti make up mind mi pé mo ti ṣe ẹni sí láàrin mi àti ẹ̀mọ́ kí ló le tó yẹn ẹ kí ló le tó yẹn kí ni problem ẹ. ẹ mọ́ mo ti gbọ́ máa má bínú ọkọ mi ṣùgbọ́n ojú ò ní tí ọmọ apọ̀wọ̀ náà lè. ìwọ náà lè jẹ gbogbo nǹkan téèyàn bá ti ṣe táṣe jù bá ti ń lọ àbùkù ní òun. yes ma wọ́n ní kí lẹ fẹ́ jẹ mọ́. Ah, gbogbo nǹkan tó bá ti wà ní mi ì kan jùlọ mo wá ṣeré ni. ok ma jẹ́ nsá yìí lọ drop bag mi kí n lọ fẹ́ sùn mo ń bọ̀ ma. Because tí ìwà gẹ́gẹ́ wà nílé mi ní ti bá ìrọ̀lẹ́ mi. Ó ti lè jó gbárẹ́ tí gbóná jù àti nǹkan tí ó kàn fún àbá àti tí ó kàn fún àbá ó máa gbé gbóná máa gbé parí fún mi. Tọ́málé, ṣé o rí gbogbo obìnrin tó bá ti ní owó gbígbóná lára tí owó wọn tó ti lọ to the extreme? ara bàbá wọn náà ti mú bẹ́ẹ̀ ni owó ọkùnrin nìyẹn owó gbóná dẹ̀ ni ṣọ́rọ̀ mi ti yẹn ń sìn àmọ́ ara tí mò ń sọ fún wọn náà nìyí mo ní kó wo kan ṣe kan you are not getting any younger àbí tá a bá ní ká máa wọ́n sìn ó ti lé lọ́gbọ̀n ọdún ẹ ọjọ́ wo gangan gan ló wá fẹ́ mú tó jẹ́ tèmi gangan tó fẹ́ fà lé mi lọ́wọ́ pé tó ìyá yọ̀mádé ìyàwó ẹ̀ rèé o tó o bá ti decide tó o ti mú kan ní kókó àwọn tó kù fúnra wọn ni wọ́n máa wo àwa sẹ́yìn bí rẹ̀ àbí ohun bírò ṣáà ní wọnú ilé kọ́nà tún fẹ́ máa wá bàbá yín nínú ilé. àmọ́ tá a bá tún ní ká sọ́nà gbogbo èèyàn ló lówó lára o. bọ̀tí ẹ̀ ẹ̀ lè pè ní ìwọ náà. hello. hello. ìwọ olórí burúkú ọmọ ẹ ṣó kí n gbọ́ kó má pe fóònù ọkọ mi mọ́ ni. ṣó ti rí ọ̀lẹ́ yẹn máa ń rí ibi tútù báyìí ẹ máa ń ba sí ni ó ò tí ì rí ọkọ o ayé ẹ máa ta ni tó bá tún pe ọkọ mi ṣàǹgó ládé ló máa yọjú ẹ jẹ ojú ẹ méjèèjì ó máa fọ́ dànù ni àwọn tó. yẹ má o ti kọ́ọ̀tù wẹ́lẹ́ kọ́ọ̀tù ni ṣá ọlọ́run abẹ ṣe wàá tún pè padà olo máa tiẹ̀ pè é padà ṣóló stupid ni ì máa pè é padà máa pè é ọmọ àlè àwọn ọmọ ọ̀rọ̀ kírun wasting my time. Sorry. Up this dress now. Eh, my if you can take it one step at a time. My kọ́kọ́ buying ń ṣeré gbogbo bí náà ká tó the main action. mm. okay. Mm-hmm. But ó ti ń bá lára mi. Mm. Ó ti ń bá lára mi. Come on. Let's go. <laughs> Let's go. Let's <laughs> go. ṣépè fún ẹ. Hmm. you know what jọ má bínú fọlọ mi please please i'll call you back má bínú má pẹ́ padà. ìmàdé ìmàdé ìmàdé mami mami mami ẹgbẹ yọjú sí mi Give me something, fún ọmọ yẹn kí ni sọ fún ṣépè fún ọmọ lọ́wọ́ kí ni sọ fún kíkọ mi. ọmọ ògbó kí ni nísìtò fi ṣépè fún ọmọdé ọmọdé ní fọ́ọ̀nù. olórí burúkú ọmọ táyé ò ní dá tí kò ní jèrè èwo ló ń pè. ṣé kò dé fún mi yẹrẹ báyìí ò ní yẹ o. ọmọ olóṣìwò ló ń pè é ọmọ tí tiẹ̀ máa bàjẹ́ tí àwọn tó nígan ò ní jèrè èwo ló ń pè. mami àti ìkúfalẹ̀ o ifá ti ṣe o ọmọ tẹ̀sẹ̀ bá bẹ̀bẹ̀ tán lórí pé ìwà burúkú tó wù ìwọ̀ fóònù yẹn ní ìgbà dúró kí ni ìtòsí ìgbà gbé fún mi. mọ́mí ẹ bá mi bí léèrè pé olórí burúkú ọmọ wo ló pè. olórí burúkú wo ló gbé fóònù tí o ṣe olórí ìfún mi. ẹni tó ń sọ̀rọ̀ àtẹni tó pè yẹ kò ní jọ dá fún gbogbo yín fún mi kò ní dá fún ẹni kò ní dá ìyá ẹ̀ wo ìyá ẹ̀ wo ni kí respect tí wọ́n kọ́ ẹ̀ torí tó bá yẹ kó wọ́n kọ́ ẹ̀ lónìí máa bóbìnrin sọ ìgbà tó bá yẹ kó kọ́ o ò lọ́pọlọ kí ni àìsàn sì tó ṣépè fún mi ọmọ olórí burúkú wo ni. ìyá mi ṣe kó mad ṣá. ìwọ ya wèrè orí èmi ti dàrú ìmọ̀jẹ́ wọ́n mi ẹ̀yẹ ní sùn jàre ẹ̀yẹ má lọ rí ẹ má ẹ jẹ́ bọ́mọ yìí sọ kúrò orí ẹ̀ dà kúrò orí ẹ̀ burú. ok jẹ́ sọ fún fún ẹ èmi tí o bá fẹ́ kí inú náà lọ sí ọ̀run tó bá fẹ́ kí àlejò méjì bọ́ lọ lé wọnú rúùmù yẹn lọ kó pack gbogbo rọ́ọ̀tì rẹ̀. báyìí ló sọ ilé ìwéré wo ló ti lé mi kí ló kọ sílẹ̀ lọ kí ló kọ kí ló kọ kí ló kọ ọ̀sán yìí má tiẹ̀ dán bọ́yọ̀ ọ̀ ní sọ fún mi náà èmi ni tí wọ́n fẹ́ lọ ọ̀run máa lọ. jọba dé jọba dé báyọ̀ sẹ́yìn kó tó máa ṣe èmi kò máa pa ẹ́ kó tó máa pa mọ́ mi máa kú ẹ̀yà lójú bẹ́ẹ̀. lójú ìyá mi mami máa jẹ ẹ̀kọ́ mi mami mami mami tó pa ó sì padà rẹ̀ kí ló fẹ́ ṣe náà wá ṣe nǹkan tó fẹ́ ṣe. ìmọ̀ fẹ́. Hello, darling. <laughs> Chief. How are you? Shewa, wow, okay. ókè. you ready? rẹ́ mi? Mo ti disappointed? Ẹ́. Eh? disappoint kẹ ṣé mo ngbà tí mo kọ́kọ́ rí yín mi mọ̀ pé lè ṣe nọ́mà tó tó yìí two hundred thousand ẹ wò ṣe mọ̀. ok alert ti wọlé bẹ́ẹ̀ni o ti wọlé ṣé o bínú pé ok mi ò bínú mi ò bínú ṣe ti rí anytime tẹ́yìn bá ti wù kó ẹ ṣáà mi sọ pé èmi lẹ kọ́kọ́ ń pè i am at your service anytime bẹ́ẹ̀ni àmọ́ <laughs> ah, enjoy yín jù ẹ dùn bọ́ ẹ tún mi ẹ ṣe ẹ ṣe ẹ ní ẹ tètè máa lọ ẹ má gbàgbé o ẹ ṣe all right sir mm. <laughs> ó dàbọ̀. all right bye bye. just two hundred thousand naira ah, ọlọ́run máa pè tiwa níyà tó ṣe pé àlùbáríkà tó wà lára ẹ̀ gan-an ojú millions of naira lọ. Hmm, hmm. Ibo kí ló ṣẹlẹ̀ ah bébí yìí ò dẹ̀ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ mi ò expect ẹ kó padà this early. dùn ṣé wọn gbẹdẹ mọ. ó gbẹ̀bẹ̀. ó gbẹ̀bẹ̀. ẹ eh. ẹ eh, eh, kí ló wọn ti gbẹ̀bẹ̀ nígbà tí mo bá wọn sọ̀rọ̀ the last time gbogbo ẹ̀bẹ̀ mo débẹ̀ tán mo ti bẹ mo bá mú mi bẹ mm. mo kí wọn òun náà bá mi bẹ ẹyà dẹ ṣe yanjú gbogbo ẹ kí n dẹ dáná oúnjẹ fún wọn mo wọnú ilé kí n fẹ́ ṣìnà and everything bí mo ṣe wọ ní fóònù ẹ wà lókè olórí burúkú ọmọ pẹ̀tàn yẹn ṣe pé ni. ọmọ yìí ṣì ń pọkọ mi. Ah, ó lè mọ̀ ọ́n mo ṣépè fún ọ mo ṣépè fún ohun àrọmọdọ́mọ ẹ̀yà aláìyá ìgbogbo pátápátá ni mo ṣépè fún mo á ṣépè fún tán bóun ṣe gọ́tù mi ò yẹ ó lè bẹ̀rẹ̀ sí ní bínú mo sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí ní bàmí jà kémi kú olé o kémi má wà lé wọn ó wọ̀ mí out èmi gan mo ṣú ẹ mo ṣú òun àti màmá ẹ̀ ká pọ́pọ́pọ́ kò sí nǹkan tí mi ò ṣe fún ọ tán mo lè bínú kó lébi ni kò ṣe kó láyé mi. ìwọ ọmọbìnrin ìwọ bẹ́ẹ̀bì ò ṣó ara ẹ rárá ó bú ẹ̀wọ́n náà bú ó ṣépè fún ẹ̀wọ́n náà ṣépè fún ó sọ̀rọ̀ sí ẹ̀wọ́n náà sọ̀rọ̀ sí lójú màmá ẹ̀. ẹ ṣé kí n lọ blame màmá ẹ ṣé màmá ẹ wà mẹ́wàá tó fi wọ́n ọkùnrin out ṣé màmá ẹ kú ni. o ò lọ́rọ̀ honestly o ò lọ́rọ̀ gbọ́ ṣé mú ẹ̀ ni mo sì bá sọ̀rọ̀ ní ìjọ yẹn kó áá ah, ó ah. tún lọ ṣe gbogbo àdúgbò kan yẹn ṣé orí fóònù ẹ ló pèsè. orí fóònù nìkan ló pèsè ó pèsè orí fóònù ọkọ mi oṣù ní fóònù ọkọ ẹ ọ̀hún ló ní fóònù kí ni right ti tiẹ̀ láti gbé kọ́ọ̀lù ní kọ́ọ̀lù. kí ni kò kí n ṣe right mi láti gbé kọ́ọ̀lù ọkọ mi kí n sọ fún pé kó má kọ̀ọ̀kọ́ mi mọ́. o ò ní right. Ah, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o màá lọ a lè àtìyàwó wọn nǹkan tó ju wọn bá rí kan máa fara mọ́. tó bá ní kò lo tó bá ní pé wọ́n ló máa lọ tó bá lọ ẹ̀kọ́. títa ní bá nà mí. tíkẹ́ ẹ bá lu ẹ̀kọ́. ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀ mo lọ wáyé mo máa lọ rọ̀ mọ́lé wọn ni mo mọ ilé mo máa lọ wo wọn ò ní ṣerú ẹ̀ mọ́ tó láwọn stupid ni. honestly ó ṣe bí local woman bẹ́ẹ̀ni jet age la wà yìí síbi eh. ètò kàwé náà kí ló ń. mi ò kàwé mi ì dẹ̀ fẹ́ kà kí ni wọ́n gan kà kà mi ò kà kankan ìkà ẹ. Eh. ee eh, ee ee ee wà kẹ́fù o wà kẹ́fù o. gbogbo ọ̀rọ̀ tó ń sọ kan tí wọ́n máa nǹkan tó máa sọ nìyẹn. Ah, máa lù ẹ̀ máa ṣí ẹ̀ lù. <laughs> kò sóhun kò sóhun tá a ṣe o tí ó lérè o agbọ́n bí ayé ìwọ̀dà wá sọ o wá sọ tẹnu rẹ òye la àgbà òye làgbà ń wò ọmọdé ń gẹ́gì nígbó àgbà mọ́bi tó máa ń wò sí ẹ̀ ò rọra ọmọgbọ́n o ọgbọ́n láfi lólé ayé ẹni tí fi ń rẹ́gẹ́ òye láfi ń lògbà tí fi yẹ ni àgbọ́n bí ayé ò sí fọgbọ́n lògbà ọmọ ọgbọ́n ti gbéra o ọmọ ọgbọ́n. ṣe ń kàwé nídìrí lọ òkè ká lè bọ̀ wá lé wá ń sìn ló máa kí èmi àti ẹ̀ àbí pé ojúgbòòrò yáyà o iṣẹ́ onídìrí. yes ma. Ah, mọ́mí ma ẹ ká sọ yes ma àlàáfíà ṣé dáa lẹ́wà ṣèwọ́ náà gan. mo wà òkè ọmọ ehm, nǹkan kúrò ń bẹ jẹ́ máa ṣe lọ ìwọ mú làrùn wa jẹ́ máa ṣe ìrìn ọkọ mi. nù ṣé bóun ló ti bẹ̀rẹ̀ jẹ́ kó àmì jẹ́ kó parí ẹ̀ ìmàdé sílẹ̀. mọ́mí ẹ̀yin má wọ̀ọ́rìn tì yín ẹ fẹ́ yà wálẹ̀ ó yá mo wá mo wá mo wá mo. mo sáré mo lè fi lárun sílẹ̀. kí ni reason o ò ní filẹ̀ lẹ́ràn o ò ní filẹ̀. Ìmádé. Kò sí wàhálà. Fílẹ̀ máa ṣe nǹkan tó ń ṣe lọ́ntì ẹ̀jà rẹ̀. Tó bá dijọ́ mi wá dẹ̀ bá mi dì í. Yes ma. Mọ́mí ẹ̀ ẹ má wọ́rì tí yín. Ẹ má wọ́rì mo fẹ́ ṣe o. Múlẹ̀ fún mi ní fún mi. Ókè orí. Mọ́mí! Mọ́mí! Ah! Mọ́mí! Ah! ẹ bá gbọ̀ngàn ẹni tán yóò ṣe ní yọrí yọrí. ó ya wèrè ń lé yín ẹgbẹ́ orí yín wá jàre. ìbàdí ó máa yọrí tèmi fúnra ló fẹ́ ṣe náà sílẹ̀. ẹ má bínú ó padà ó padà wá. ọmọ náà mo sílẹ̀ náà. ìbàdí why you like this. ìwà ni ó kú wẹ̀. mo ní ẹjọ́ kan tí ń jáde ẹja ṣe ń ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ máa bọ àgbàlagbà ní ẹjọ́ ìwọ ẹjá ṣe o òjò pa àhẹ máa ṣe irun irun nípa à ẹ ṣe irun mú mi ẹjọ́ ẹ ṣe irun. The angel of my life, I love you deeply. Báwo, kọ́lọ́kùn àṣà ni wa. Kí ló dé? Ọlọ́run má jẹ́ ká lùgbàdì ayé o. Àmín jẹ́ mọ́ lédi girlfriend mi tó máa ń wá mi wá tó ẹ máa sọ pé ó láìpẹ́ ó gbọ́n owó owó nìṣẹ́ ó nìṣá. ẹ ìkan báyìí tó ṣèdí rẹpẹtẹ báyìí gíga pupa fèrè gbọn. láàmì ìyá ọ̀gbọ́n ní ọ̀rẹ́ tó ti àwẹ̀ ṣe. bẹ́ẹ̀ ṣe ilé lè ṣe o. kí ló dé ta ló ṣe kí ló ṣe. àìrí ìhun ni àwọn èèyàn láwọn ti ẹ̀rẹ̀ sọ fún wọn kàn déédéé ní ìjọ kan ni tó bẹ̀rẹ̀ sí ní ẹ̀rìn rẹ̀ káàkiri àwọn kan gbọ́ pé bóyá wọ́n lò ní àyànnà. pẹ̀lẹ́ dá o ah! abiyamọ òde òun àti táyé ẹṣẹ àánú ìpínlẹ̀ abiyamọ ara tá a máa sọ nìyẹn o àwọn ọmọ wa àsìn tó jẹ́ wípé lẹ́yìn owó owó tún ni àtúnfowó àtúnfowó àyà àtúnfowó ṣáá ẹlòmíì inú wọn á dẹ̀ wo wọ́wọ́wọ́ títí báyìí á dẹ̀ kan tí ò yẹ kó kàn lẹ́sùn méjì ẹ ò máa nù ọlọ́run ọba ló wá jẹ́ èèyàn náà lọ́ṣẹ́ ah. ọlọ́run adarí jìun ah, ọlọ́run amúradá o ẹ jẹ́ ká gbé tẹ̀yẹ ti ṣe ayé rẹ̀ máa nù. kó bá ń ṣàánú yẹ ẹ wẹ́. ọlọ́run máa nù iye kó ti ní ìwé tó ti ẹ̀ ń dùn ọlọ́run bá jẹ́ rí ìtọ́jú bàbá wa ló jẹ́. Eh, eh. ọ̀rọ̀ tiwa alfa wa ni ìyẹn ti lodò lọ símìntì ẹ̀ nìyẹn alfa lọ́ọ̀rẹ́ ní àti. Hmm. mo ní gbígbìyànjú yẹn o. <laughs> mo fẹ́ bọ̀ ọkọ mi. mo jẹ́ máa congratulate èmi àti ń sílẹ̀. ṣé kí n máa jó ni àbí kó hmm. kọ́kọ́ sọ news ọ̀hún fún mi náà àbí kí n ti hmm. bẹ̀rẹ̀ jó sí owó ń bẹ̀. peter eh. ó ti lọ èmi lè mọ mi yẹn. má mú mi ṣeré o. pétan gangan àbí pétan mi ìtí mo mọ̀ tọkàn mi fẹ́ tí mo yàn fẹ́ nínú ọkàn mi. Ah, ẹlẹ́dàá mi ò ṣe ọba àwọn ọba ọṣẹ ẹlẹ́dàá mi ò ṣe o ohun tó wù mí lájẹ́ mi ló máa ń fún mi mo ṣe ohun tó fún mi níyàwó ọmọ tó jẹ́ pé bá ti ń fọwọ́ ọ̀tún gba ojú mi pé máa máa fi tòsí dá padà ni o ṣe ọlọ́run tó tó fún mi níyàwó ọmọ tó máa gbọ́n ẹsẹ̀ mi jáde kúrò nínú ilé ọmọ mi tó tó fún mi níyàwó tó máa fún mi ní ìfọ̀kànbalẹ̀ ọkọ mi hmm. Oh, oh, hmm. Hmm. this is the best gift you ever given me this year ah, yóò máa dára fún ẹ á ah, máa dára fún ẹ o tó bá mọ bínú mi ṣe dùn tó ẹ ẹ wo ọjọ́ wo làwọn òbí ẹ̀ lè kí n lójú. Ah, màámi bọ́ọ̀ ṣe rí nǹkan tí mi rò ní má rò kankan wo ìjẹ́ ìmọ̀ nílùú sí bàtà sẹ́mi ní ìkànnì àkàn wọlé kejì <laughs> èyí ò lórí báyìí kó lóun lò lọ. màámi kò ní eh? tó yẹn ẹ mọ plant mi hmm. àti mi àti pétọ́yọ̀ sọ ni pé. bàbá ń ṣàlàyé ìlú sí àwọn pẹ́rẹ́ǹtì. wọ́n fún wa ní date introduction ta lè lọ sí registry tá a bá dé hmm. ẹ̀rìn mi rò yí pé kàtàn àwọn bá ṣe máa ṣe láláriwo tó yẹ pé máa invite àwọn èèyàn á pè lérè máa ṣọ ah. ah. máa ṣàṣewẹ́dì ẹ̀dẹ̀ máa ní talk of the Ayọ̀mádé má bá ayé mi jẹ́. Ayọ̀mádé ṣàánú mi. Kí ló dé? Ọmọ rádàdà Ìmádé ṣé o ti kú Nàìjíríà ni? Ó wà Nàìjíríà mọ́ mi, èmi ò ní ìfọ̀mọ́ ọmọ yẹn ṣe mọ́. Àmọ́ ti sọ ẹ̀wọ̀n mi kí wọ́n lọ pọ̀ tẹ̀síwájú. Mi ò lè gbé ìyá igbá ní ọmọ igbá màá mi. Ayọ̀mádé, wọ́n ṣàánú mi. Ṣàánú mi, ohun tí mo fẹ́ ṣùgbọ́n ṣe fún mi. Mm, ah, mommy, please, please, I'm so, please, Eddie. And if you ever fail, I'll do it for you. For me. You are promising me. You promise. Ọkọ mi, jọ má jẹ apariwo. Ọmọ mi bọjú ẹ̀yìn ẹ̀jẹ̀. Àmì àmì. Ìmáyéṣì lónìí. O ní kí n pagbo Ah, Ṣàánú mi bàbá mi, ṣó rí èmi, ìwọ, ẹbí bàbá ẹ tó kọ wà gbọ̀ngbọ̀n méjì tí wọ́n bá mi dá sọ́rọ̀ yìí nígbà tí bàbá yìí ò ti sí mọ́ àtẹ̀bí ẹbí ìtàn méjì yẹn àwọn òbí ẹ̀ wọ́n ti tó ká lọ rẹ́gísítírì ká sáìnì tá a máa sáìnì ká dé wàá fàdúrà sí ilẹ̀ ní ìmàdé tó lè yàwọ ibi tá a bá ti ń ṣe ìgbéyàwó ọmọ tó ọmọ tó ẹgbẹ́ bọ́ọ̀ ṣé wọ́n yẹ tó gini kó wá dẹ́gbó. Ah. ṣe lọ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ó ìfẹ́ bá gbọ̀ngàn ẹni tán ló ṣe ní yọríyọrí. ẹ kúlé o. babe what's up. i'm good. how are you. fine. Ah. báwo ni bitọ lọ. ah very fine. káàbọ̀. wúwo jáde rárá ni. nǹkan wá up to it náà mo fẹ́ eh. jáde tẹ́lẹ̀ gan. Ah, ó dẹ̀ dábò ìṣèjáde yẹn o ah ìríkìrì tí mo rí Hmm. in fact káníwọ̀ jáde níwọ̀ ló yẹ kó fojú ara ẹ rí gbogbo rubbish yẹn ah, hmm, but it's alright nǹkan ṣẹlẹ̀ ah nǹkan ṣẹlẹ̀ o lábẹ́ ọ̀run hmm. nǹkan ńlá. stop this drama what is it. òun ah, ni láti ṣàlàyé fún ẹ but the problem is ṣé o máa rí ara gba ọ̀rọ̀ yìí síṣà. Ah, kí ló ṣẹlẹ̀. kí n sọ. So? mo rí àwọn kan lénìí ni mo rí ọkọ Yọ̀mádé. Yọ̀mádé mi. Yọ̀mádé tí bá fi parí sórí mi yìí wàá sọ fún mi bóyá Yọ̀mádé ẹ ni àbí Yọ̀mádé ẹ kọ́ mo rí ọkọ Yọ̀mádé àti pẹpẹ yóò lénìí. ta ló jẹ pẹpẹ yóò. pẹpẹ yóò pétọ. olórí burúkú ọmọ èèyàn tí ì fọkàn mi sílẹ̀ náà. kò lè filẹ̀ mọ́ o honestly ọlọ́run ti ọlọ́run ti so wọ́n pọ̀ báyìí they are joined together for good i'm telling you Okay, èmi kí wọn you know mo padà síbi tí mo jókòó sí nínú itri e bí eh. ṣe jókòó báyìí mo eh. kàn ń eavesdrop kó eh. táwọn èèyàn sọ káàkiri àwọn kan sọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn kan sọ lẹ́gbẹ̀ẹ́ òsì tẹ̀gbẹ́ ọ̀tún ni ah the latest couple mo rò pé latest couple báwo ah èyí tí mo tún máa gbọ́ lẹ́gbẹ̀ẹ́ òsì yẹn náà sọ pé ṣùgbọ́n àwọn pípọ̀ ìtì sí registration. ẹni wo Uncle Yomade àti Peter, they are legally married now. They are married. Joint ìjọba ló so wọ́n pọ̀ o. Yomade fẹ́ Peter. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó ṣọ́ọ̀kì mi náà but hmm, ẹni awú fún ọba jẹ́ gbọ́. Dúró. Ṣoṣo. Kò ṣe pé mo wò ó bọ́ ṣe ń sọ àwọn tó ń sọ wọ́n kàn fún àmì ẹ̀ ni wọ́n kàn fún àmì ni wá kí ṣẹlẹ̀ jẹ́ ń débẹ̀ náà mo jẹ́ lọ́kàn fún àwọn. àwọn ọmọ yìí yé ẹ̀tẹ́ máa ń wọ obìnrin yìí kiri o ẹ̀tẹ́ ṣá máa ń wọ sí ẹ ṣá o fẹ́ lọ tẹ́ ó dẹ̀ máa tẹ́ ni torí tó bá nú ẹ̀ ní ọ̀tẹ̀ yìí kò sí kankan tẹ́nibọ̀dì fẹ́ fi ṣe. there? kí ló ṣẹlẹ̀. kí ni problem rẹ. n kí ni. wọ́n sọ pé wọ́n married. yes i'm married. ìwọ married. yes. ìwọ. kí ló wà lè mi kí ló wà lè mi apọlọpàá fún ẹ o. ìwọ kò ní dá fún ẹ. gbèsè. o ní sori rẹ o lè marry. mo ti marry kí ló ṣe. ìwọ married. oh yes mo ti marry bébí máa wọlé o má dà lóhùn. má ṣe é léṣe o. mo ní jòkè ẹni ẹnu bí mọ. ìwọ married má sọ ni ó fẹ́ bí gbòbí ìwọ má rí èyí ń dá fún wàtí wàtí má rí ìdúgbò mọ́ kò ní dá fún kò ní dá fún ẹ kò ní dá fún ìyàwó ẹ kò ní dá fún gbogbo yà kò ní dá fún ẹ kò ní yẹ yín ẹ jọ ní sórí rẹ. nínú ọ ọ ọ àbí síwìn ni wọ́n ń lé wọn. ṣojo yẹ ṣoṣo àdánù lára rẹ̀ ni ọmọ gbọ́n. ẹ ló ló ṣì wò ló ṣì pìtàn àbí kí lorúkọ ẹ ṣó fẹ́ fi ẹ pìtàn aburú. ẹ mo i reject it in Jesus name. ìwọ ọmọ àlè ọmọ tí ò ní. níran yìí orogún ológun dẹ̀bi ti àyàtì ẹ̀yin máa ń rí ibi tó tu ọ̀pọ̀lọ yín bá ibi tó tutù ló máa ń wá láti bá sí ẹ̀yin olórí burúkú ọmọ ẹ̀. ẹ wo gbogbo èpè i reject it in jesus name màá rí ilé ọkọ gbé ẹ jọ̀nú kí ni mo ṣe fún yín kí ni mo gbà lọ́wọ́ yín ẹ dẹ̀ máa pè mí máa ṣépè fún mi máa ṣépè fún mi every time kí ni mo rà ń gba yín ganan tí mi ò sanwó. wo jẹ́ kí n sọ fún ẹ mo gbọ́ pọ́n ló ti lóyún <laughs> o ṣoyún ní láyé ẹ o o ṣì oyún ní ní ayé ẹ. ṣé rí gbogbo èpè o kò kí ń ṣe tèmi lágbára ọlọ́run back to sender ṣòro yín tó ní ò ní bí o. mo kàn fẹ́ wọ́n ọ̀nà ẹni tó bá mọ̀ pé o fẹ́ bí o dẹ̀ fẹ́ bí sáyé yìí títí lọ́wọ́ bóyá yẹn ṣe máa kúrò nínú ẹ̀ kó fi ọkọ mi lẹ̀ fún mi ṣó ti gbọ́ torí mi ò rẹ́dì láti fọkọ mi sílẹ̀ fún ẹ kò sí bóyá fẹ́ ṣe é so ìdáyìdà kó o kú pẹ̀lú oyún inú ẹ̀ yẹn àbí kó lọ yóò dànù kó dẹ̀ wá gbógbà. a máa bí lórúkọ Jésù máa bí lágbára Ọlọ́run <laughs> máa bẹ̀ jà gbìtàn ẹwọ ẹ kúrò lórí fóònù ewu ológun èpè èpè wọn máa pè wọn máa ṣe pè. má bẹ̀ jà láyé má bẹ̀ jà hello hello <laughs> wèrè gbé pé o já dànù má pè é padà ṣoló stupid ni ní má pè é padà. ah ẹ dúró báwo ni lady ṣe mọ̀ pé mo lóyún. but èmi ò ṣe ń gbọ́ information èmi kọ́ mo sọ fún olóyún báwo mo ṣe máa sọ fún un. ẹ̀yin kọ́ lẹ sọ fún ẹ̀yin kọ́ lẹ sọ fún oyún tí o tiẹ̀ tí ì yọ rárá báwo ló ṣe mọ̀ if not you. oh ṣé o trust me ni ó yẹ kó mọ̀ pé ọmọ yẹn ó lè fẹ́ ní àwọn ó lè fi information ah, ṣé ó yẹ ẹ̀rẹ̀ ìbára sẹ́ni iye tó ń bẹ́ mi fà ń gbòòrò ńkọ́ iye tó ń bá mi fà ń kọ́ everyday báyìí ó máa bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣépè ni pé no òun ò ní ever marry tó bá wẹ̀ kó má marry o bí ti mú ọ̀pẹ̀lú àgbìnlẹ̀ ti níyàwó tèmi pẹ̀lú tó ṣépè fún ẹni problem tèmi ní. ẹ wo èmi ò mọ nǹkan tá a fẹ́ wá ṣe sí báyìí o torí ó ń pè yín ó ń ṣépè fún yín ó ń pè mí ó ń ṣépè fèmí náà èpè yìí ló le jù fèmí ló ń bà mí lẹ́rù o anything tẹ́ bá máa ṣe ẹjọ́ kiri ọlọ́run. kò sí nǹkan lè ṣe fún ẹ boss torí kí wọ́n ṣe ń pè ẹ́ tó ṣépè fún ẹnìkan ní problem mi àǹkan tí màá ṣe ni pé bóyá màá láti change sim ẹ̀ sim card gbàtí ìbámu nígbà tó máa gẹ̀ẹ́tì kò ní láti máa ṣe pé fẹ́ la tí ìbámu èmi nìkan ló lè máa gẹ̀ẹ́tì kò lè sí kan tó lè bá mi fà because èmi ti mú fún pẹ̀lú láyọ̀ mi. ẹ ó wà òkè but ẹ ṣe jẹ́ ká change sim tọ̀yìn náà àbí àwa méjèèjì ló ń dà láàmú náà. sim tèmi ìyá bàjẹ́ business line mi nìyẹn work line mi nìyẹn kò sẹ́ni tí ò tìyàwó nìkan ni ò need èmi ń máa ṣiṣẹ́ rẹ̀ kó tiẹ̀ ní láti má wọlé má wọlé má get. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ó ìfẹ́ bá gbọ̀ngàn mẹ́ni. mo gbé ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí yóò ṣe. ní ẹ̀kọ́ sọ́rí sọ́ra rẹ̀ báwo ṣe ṣe báyìí ma ma ma. ẹ filẹ ẹ filẹ ẹ jọ ẹ wo tèmi ah, ah, ẹ jọ ẹ jọ. tún ṣẹlẹ̀. Hmm, ẹ wo ẹ má ní mo pè é wájú yín o àti ń pe ọ̀rọ̀ ẹ lówìrà ó ti ń lárònú o. má ṣẹ̀rùbà mi kí ló tún dé. màmí ṣé àwọn mi sọ nǹkan báyìí rẹ àyà mi ṣẹ̀ṣẹ̀ wá já ni mo ṣẹ̀ wá mọ̀ ẹ́ pé i'm problem serious problem. what happen. màmí hmm? ìmàdé tó bá gbé fóònù rẹ tó bá pèpè tán ìpè ńláńlá a ló máa kú tónítóní òní gbóni yẹn ọkọ mi ló fẹ́ yẹn òun dẹ̀ ti sọ ẹ̀kan ń bára yín ṣe é ni tí ò bá fẹ́ òun òun ò ní márì èpè ńláńláńláńlá màmí débi pé ní òwe ẹ̀ní tílẹ̀ fi mọ́ ẹ̀ àtẹ̀mí àti àsùnmọ́jọ́ kò tó kàn ní ẹ̀rù ń bá wọn àyà ń já pẹ̀lú condition tó wà ẹ̀ èmi ìwà tó tó stage kan àyè mi gan já because tó ṣẹlẹ̀ lánàá lánàá màmí tẹ bá wà bẹ́ẹ̀ ẹ̀rọ abáyé o mo lọ rí epo ní filling station báyìí eh. èmi àti pẹ̀tàn eh. mo jẹ́ ra epo lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni mo kàn gbọ́ àgbàrá lẹ́yìn ọ̀run mi wáyé yíwá wẹ̀yìn báyìí ó di ìbàdí ni tó wàá dì mí báyìí ọkọ mi ní ẹ kọ́ ah èrè èrè pélé ó fàṣọ mi tí mo wọ̀ ya máa mi ní pọ́pì ó fàṣọ ẹ̀yà látòkè délẹ̀ báyìí ní ìfá àtọ́nà ló yọ ọmọ tó wà ní mọ́tò pìtàn kò lóun ò ṣe léṣe bí àyè sáré olóògùn yẹn ṣáà ní òun sáré wáìnà nígbà tó ti rí ó yí agbó aṣọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ìjà tó ní agbára màmí tí mi ò bá dìfẹ́ dára mi ilé epo yẹn ọlọ́run ní jẹ́ kọ́ máa yẹ dáná sun. ẹ dùnú irú àwọn òbí wo ló bí ọmọ yìí. gbogbo àwọn tó ń mú báyìí bẹ́ẹ̀ ló sọ pé ọkọ mi ni wọ́n lọ́pọ̀ ẹni tó wà lóde kò yọ ọkọ ni o òun ò ní márì sẹ́ ẹ̀ àfi tí n fẹ́ o mo ní kò ṣe ìyàwó mi pé mo ti má mami I don't even know what to do I'm confused ọkọ mi wo lọ fọkàn balẹ̀ o ò fẹ́ gbọ́ kò sí nǹkan kan tó lè ṣe má jẹ́ kó mọra dáradá kankan tí ò rí èèyàn bí òun má jẹ́ kó kọ ẹlẹ́mìí sókè o ṣọ́ọ̀ mi tiẹ̀ sì àmọ̀rú wọn ogun ẹnu náà ló lè jà the least tó lè ṣe oní tó ti ṣe fún ẹ nílé epo yẹn ó tán. èpè kan. kí ni òun ló lè pè ẹ́. ní típì tán pé tí nǹkan bá ṣe òun. kò sí nǹkan kan tó máa ṣe é mo ti sọ fún ẹ ọkọ mi mo ti sọ fún ẹ ṣóoríru wọn yẹn owó gbóná owó burúkú owó gbóná ẹni tó bá dẹ̀ ti múrú owó bẹ́ẹ̀ yẹn ọkùnrin ló máa ń nírú owó bẹ́ẹ̀. mami láti jọ tẹ́tí bí mi sí láyé tí mo fi dàgbà gbogbo lè mi ì tí ì rú ẹ̀rí láyé mi mi ì mọ ibi mo ti rìn pàdé ọmọbìnrin àgbà fún ẹ. ẹ ṣé orí n tó ṣẹlẹ̀ tí wọ́n witness ń sìn yẹn you are a good living testimony fúru yín báyìí bẹ́ẹ̀ ni ẹ́ ah, ọ̀rọ̀ testimony burúkú kọ́ gbogbo àwọn míì náà bírú tẹ yìí wọ́n á fi rú tẹ ṣàríkọ́gbọ́n hmm. bẹ́ẹ̀ ni ẹ wu ọmọ wọn ní ilé làwọn òkà tó sọ ọmọ lórúkọ ibi tó tẹ̀ sí nà pàdé ẹ̀ the first person jọ́kí àtúnṣe ní òye mi ah. ẹ ọmọ tí mo máa sọ fún ẹ hmm. àtiwọ́n àti pìtàn irun ẹyọ kan báyìí kò ní bọ́ lórí yín ah, nǹkan kan ò lè ṣe yín. ẹni ní láti pe pìtàn o ẹni ní láti pe àárẹ̀ ayé ń já o. kó máa bẹ̀rù wẹ́ lọ fọkàn yín balẹ̀ máa pè kí tiẹ̀ ní èwo la tẹ̀ làbúrọ̀ pípé n tí máa ṣe ni pé máa wá sílé yín òun kú tí nǹkan tí mo dì kalẹ̀ ń bí yìí náà nígbà bá fi máa lo bí ọ̀sẹ̀ kan bọ́sẹ̀ méjì ní yín ó máa gbé kúrò lára. No. There is no point dragging this thing. I am not interested. Uncle Ewu, Emma Bino, I'm not trying to be rude. But seriously, mo interest. Simba ní interest Matishi, You don't have to keep coming, keep coming. I'm sorry. Well, mo fẹ́ intention mi is for you and I to be till eternity. Hmm. Mi ò mi ò dẹ̀ mọ ẹ ṣeré i want you mo gbogbo nǹkan tí mò ń fẹ́ nínú obìnrin pátápátá ni mo rí lára ẹ̀ hmm. i just want you to think about it please i want you to think about it. àbó kẹ́ẹ̀tì kan tó ń sọ Ah, gbọ́ kan tó ń sọ tó ń sìn. kí ló ṣe yẹn náà. anyway um, ìwọ ni màá fílẹ̀ pé kò bá mi bá sọ̀rọ̀. torí àwọn Yorùbá máa sọ wípé kò jẹ́ kí n gbádùn lóbìnrin máa ń gbà fún mo mọ̀ pé lágbára ọlọ́run. kó ẹ má bọ̀dá ara yín kò jẹ́ kí n gbádùn kankan kan kò jẹ́ kí n gbádùn ẹ jọ gbádùn ara yín ẹ má bọ̀dá don't bother yourself. Anyway, anyway, I'll take my leave. I leave you to talk to her on oh my behalf. I will. Please. I will. I promise you. Take very good care of yourself and keep being as beautiful as you are. All right? All right. No problem, yeah? ẹ all right ẹ̀gbọ́n eh? ẹ take care ẹ. ẹ take care o ẹ wà mọ́tò ọ̀gá. kí o ni. lọ́bù ẹ̀wọ̀n òkè ó dàbọ̀ ń kó ẹ take care jàre. okay then. Ah. ẹ wo ẹ̀gbọ́n ẹ má yẹ kí mi náà sìn. Eh. okay then all right. ẹ take care bye bye. ó sì wọ́n ni. bá sàn kí ni wọ́n wá jókòó ṣe ni. babe. I mean, babe sọ fún mi náà kí ni problem ẹ kí ni ìṣòro tó ní gangan bóyá a lè wá nǹkan míì kàtà máa ṣe sí i mean look at it this is the third guy tó ń turn down ọkùnrin kẹta kí ló dé òde bára ẹ sọ̀rọ̀ bára ẹ sọ̀rọ̀ náà yorùbá ní àkíntóra ẹni bá rìn ká má lè bára wa sọ̀rọ̀ ah eh bára ẹ sọ̀rọ̀ láti inú wa yorùbá náà ló ní tó bá kọwájú sí ẹ̀kúta tó bá kẹ̀yìn sí ẹ̀kúta tó bá kú wọ nìkan tẹ́rù ara ẹ̀ pa nàá. ìyá yorùbá mo ti bọ̀ ń ṣe ìwọ gangan ló yẹ kí n bi ẹ́ léèrè pé ni problem mi gangan alára ní ara òwò òun olókó àìsàn ó kó mo ní pé mi ò máa rí ẹlòmí mo ní mi ò fẹ́ lòmí ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni is that difficult to understand. but I am your friend so mo mọ̀ ẹ́ in and out. good so mo ń believe wípé ó dà báyé tí ń lọ́wọ́ sọ̀rọ̀ yìí. ẹ ò jẹ́ ká yéjọ máa lọ́wọ́ síbẹ̀ yẹn ó dá iye tó ṣe sọ láti yẹn wà òkè because èmi ni mo nira mi is not you olóò mọ̀ mi dáadáa tó bá yẹ pé o mọ̀ mi dáadáa ó yẹ kó o mọ̀ kí n ti bá sọ pé mi ò ṣe nǹkan mi ò ṣe náà nìyẹn mo ní mi ò fẹ́ lò mí mo ní ìyọ̀mádé ni mo máa fẹ́ regardless tí o bá ti fẹ́ mi ìfọkàn. nǹkan tí ń ṣẹlẹ̀ mi ò dẹ̀ ní gbà fún ẹ mi ò ní gbà fún I continue to talk to you yes because o fẹ́ sọ gbọ́ alẹ́ nu ni ìgbà ẹni tá à ń yìí ẹni yìí is married ẹni yìí ti marry ó ti níyàwó títí ẹ̀ ṣé fẹ́ lọ ṣe ìyàwó kejì ni. ok o ṣe o ṣe to know that ṣó wá rí márìjì tó sọ yẹn ṣó rí gbogbo àwọn tó ń wo yẹn wọn kàn ṣeré wá ni yọmọdé lọ kọ ti tèmi tí mo yàn wá látọ̀run bí mo dẹ ṣe yàn yàn òun dẹ ni mo máa fẹ́ mi ìdẹ fẹ́ lómi. péjú tí ayé bá ń jẹ ayé tí ọ̀run bá ń jọrùn ẹ̀yin lọ́mọdé ni mo sì máa fẹ́ bẹ́ẹ̀ bá kú lẹ́ẹ̀kú. kò tí ì sẹ́ni kankan tó máa kú. bẹ́ẹ̀ nǹkan tó bá máa ṣe yín ni kó ṣe ń bọ̀ as for me tí ọmọdé ò bá fẹ́ mi mi ò lọ́kọ tèmi ni mo sọ mi ìsọ títí ẹ̀ ó ṣáà rí i pé mi ò sọ ọ̀rọ̀ ẹ ó ní pé wàrà mi ni mo sọ ẹ fi mí lẹ. ẹ̀yin pa mi ọlọ́mọ àjẹ́ kó pẹ́ kó tó yẹ oh yes ọlọ́mọ àjẹ́ kó pẹ́ kó tó yẹ torí à ń sọ fún ẹ̀sìn òun wà rùkì òun wà rùkì tiẹ̀ ló yẹ àbí. bẹ́ẹ̀ sori tó bá láìkì bọ̀dá yẹn mo di unlike ẹ o lọ fẹ́ wọn forget that story lọ fẹ́ wọn forget that story ẹ kí ló ṣẹlẹ̀ gan forget that story o mọ̀ pé mo lẹ́ni tí mò ń fẹ́ so kí ni problem. ẹ tó bá ti lẹ́ni tó ń fẹ́ fi èmi sílẹ̀ ẹ má ràn àdáyé ẹ. it's okay it's okay. ìfẹ́ bá gbọ̀ngàn ẹni tán yóò ṣe ní yọríyọrí. ẹ dára. <laughs> I'm fine, thank you mọ́ wá ń lè èmi náà mi ìsẹ́. <laughs> You're so funny. I... <laughs> no, no, no, no. Really? Ah, that's fantastic. Ẹ̀yin ọkùnrin, mẹ́ṣe máa ń tọ̀yàn nìyẹn. ok ẹ eh, a máa sọ pé wí bẹ́ẹ̀ <laughs> ok mo ti gbọ́ ẹ eh. mm, ok àdéhùn <laughs> bó tún wà ní ogun mọ́ <coughs> madam how to get Me, me, mi understand ẹ. kí ló ṣe ẹ gangan tó fi délé mi nǹkan tó fojú mi rí ó lé o ó lé o. ẹ má dà lóhùn. kí n tó lọ sílùú òyìnbó mo bẹ̀rẹ̀ sí ní báyìí fa mo mọ̀ pé nígbà táwọn tí mo wà ń lo ìbò ṣe mọ̀ pé èmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ ṣá. Ah, ah mo mọ̀ náà. a máa ń sọ̀rọ̀ ayé ẹ̀ tá máa sọ pé no i'm not interested i'm not interested kí ló dé kí ni reason. Eh? why tó ṣe decide to play hard to get yẹn. but trust me kò kí ṣe hard to get o. then what is it. mi ò ní interest ni mi fẹ́ ṣe. ẹ hmm. eh, kí ló wá padà ṣẹlẹ̀ ń sìn. kí ló padà ṣẹlẹ̀ ẹ eh? iná ilé lọmọ ẹranko ẹ padà yàgbẹ́yìn àbí. let me tell you something sori ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó máa ń play hard to get ọmọ eventually lose nǹkan tọ́lọ́run kọ́ mọ́ wọn ni bí mo ṣe wà yóò dá mi lójú gbangba gbangba pé èmi lọ́lọ́run kọ ẹ. sọ̀rọ̀ oh, nìyẹn <laughs> come on come on come on check him out. <laughs> <laughs> so stop playing. it wasn't hard to get oh they understand actually eh, eh, lóòótọ́ mm, it mm. wasn't hard to get really i was just not interested. but i'm glad agbomi ló padà dẹ́ni ìyẹn. oh yes. Hmm. Hmm. ó bẹ̀rẹ̀ àbí. bẹ́ẹ̀ ni o ẹ̀yin lè máa lo gbó gbó gbó ah, tuẹ́ tuẹ́ tuẹ́. ó dẹ̀ sàmì gbogbo ọmọ inú ẹ̀ ọ̀dọ̀ wa ló wá bí sí. ọmọ Welcome to my house. Wow. Very nice place, actually. Thank you very much. Please come. Thank you. ṣùgbọ́n ìwà yìí ń kọ́ o ìwà ìwà lọ́ba wúrà hmm, ìwà. Hey, Uncle. Hi, Daddy. How are you doing? <laughs> You're okay. you <laughs> just going out? Yeah, I want to get to the mall. I'll get back to you shortly. All right. Then. Yeah. Hello. Oh, àbúrò mi ni. has a. in. Àbúrò mi eh, as in àbúrò like yes àbúrò mi ni on a normal day ó yẹ kó kúnlẹ̀ fún ni yìí náà. ẹ bó ṣe dé like. kò gbé nàìjíríà lọ títí so. ok mo kò rí ìmọ̀ lára oh, never mind <laughs> let me show you around. ṣe ó ṣe báyìí. wọn ò rí lè gbé bí báyìí so she's not used to it. oh yeah. ok ló ṣe ṣe báyìí. ilé tí mo gbé lélẹ̀. wow this is massive. ẹ wọ ẹ. <laughs> and that's your kitchen. Wow. Yes, I'm more prepared for kitchen. Sure. Mm. oh, kitchen I know. Oh, mine. Yeah, let's go upstairs. Let me show you around the rooms. Oh, wow. Wow, wow, wow. I have um, a mini gym upstairs. Oh, that's your gym. Nice. Wow, this place is big. <laughs> Thank you very much. Wow. lára rẹ̀ ni ọmọ gan. The angel of my life, I love you deeply. Yeah, say it for me. Yes. So, báwo ló ṣe ń enjoy Nigeria? How you enjoying it? Yeah, I'm actually really enjoying Nigeria because ah, àwọn èèyàn máa ń so pé crime near and there. Ah, and me, I've not really seen any crime. More. Oh. I'm enjoying this place. I don't even feel like going back. Oh, really? Yes. Oh, well, that's doing No, fake That is oh. awesome, you know. Madam, you know. àwọn ọmọ ńlá wípé ah nàìjíríà ilé ọdún máa tó dà nàìjíríà a lè ṣe àwọn gangan lọ́nbẹ̀nà àtẹ́lù kọ́ńtù àtọ́ọ̀dẹ̀ bàjẹ́ ọba dẹ́nsì wọn á rí báwọn leaders wa ṣe ń gbìyànjú wọ́n ń gbìyànjú o oh, don't mind them this is your home this is your country Okay, only ní láti padà wá. i don't want to go. Mm, no, not a problem ma make sure we work everything to ensure pé o padà alright okay. but tó bá máa gbé nàìjíríà tó bá máa just sí nàìjíríà pàápàá jùlọ èkó o ní láti gbọ́ yorùbá dáadáa o. ṣebí mo máa ń sọ mo máa ń sọ yorùbá. mo máa ń sọ yorùbá ok tó bá yẹ máa ń sọ yorùbá jẹ́ kí n bí ẹ kí ni òyìnbó erin. erin. erin. Ah, i know it now is it not lion erin is elephant. o gbọ́ yorùbá lóòótọ́. ó dà kí ni kí ni òyìnbó mùsù. mùsù is that not mosquito. ẹ náà. ṣe fún mi ò jẹ́ bonígbáyé. <laughs> ok ok kí ni òyìnbó um, kí ni yorùbá lizard. Al Alangba. <laughs> Okay, guys, so Jerry is ready. She can say. What's up, Are you ready? Yeah, I'm ready. Kí ló ń pè ní Mùsù? Ọ̀rẹ́, <laughs> jọ kí ló tó ń deceive ara ẹ̀? Sọ fún mi náà, kí ló tó ń tanra ẹ̀? Àṣé ní generation tá a wà ilé yẹn ti ń believe obìnrin oh my goodness nǹkan tí ò yí ẹ ni wípé o rò pé bébì mi wà lára àwọn ọmọ tó wà ń gbòòrò tí wọn kàn ń ṣe báṣà báṣà báṣà báṣà no eléyìí yàtọ̀ hmm. you see you don't judge a book by its cover mm. for the fact pé o máa ṣe pépépépépé kò túmọ̀ sí pé kò wà decent okay. now ah, mind you àwọn ọmọ tó ń ṣe é sìn yẹn gangan was obìnrin mi lè ya tattoo rẹpẹtẹ kó dẹ̀ yẹ pé virgin ni. okay. kí ló ń sọ kí ló ṣẹlẹ̀ ẹ̀kọ́ ń kún ẹ̀kọ́ ń kún ẹ̀ sọ̀rọ̀ síta ah i go love o kọ́lọ̀ ń ṣe irú ilé ìfẹ́ náà ah eléyìí tún pọ̀ eléyìí yàtọ̀ ibi lẹ wà ń lọ báyìí tí ẹ ṣe sùúrù ah kí ló ṣẹlẹ̀ ilé ò ṣèfẹ́ mọ́ ilé ti di ilé ló ń pè ní love in Tokyo orí bọ́yìn ṣe ni. Ah. mo ṣúọ ní nǹkan tí mò ń sọ dá mi lójú wọn ò fẹ́ rárí sẹ̀. ẹ eh, so nǹkan tó ń jẹ́ kó máa jẹ mí sí ni pé ìmádé àti yọ̀mádé ò fẹ́ rárí. at all ó dá mi lójú. Ah. ọ̀rẹ́ mi sórí bó ṣe ń wò mí tí bá fi ẹnu yìí tí bá fi gómìn fún ẹ má jẹ́ o bọ̀ tí bá fi sọ̀rọ̀ fún ẹ bó ṣe jẹ́ gangan mo sọ fún ẹ. ọ̀rọ̀ tó fi sọ èmi ò ní gbàgbọ́ àgbàgbé ẹ. Ah, sísì o ò fẹ́ gbà mí gbọ́ hmm. èmi àwa pè ń sìn màá wá gbé sí spíkà fún ẹ kó máa gbọ́ etí ara ẹ ń bíbà ló ti máa gbọ́ ṣe sùúrù. ọmọ ọmọ tèmi ń bá ta nà ní tó dá mi lójú. ṣe sùúrù etí ẹ náà ló máa fi gbọ́ máa wọ́n tí ẹ. ṣé ló fi lie i know wetin i dey talk. oya oya o ti ringo. don't judge. o ti ringo o ṣáà ti rí bẹ́ẹ̀ ringo. ẹ ló jíde báwo ni pa kí ló ṣẹlẹ̀ báwọn gbẹ. ẹ ṣé wàá òkè. mo wà òkè jàre afa. ẹ ó ní nǹkan kan tí mo fẹ́ confam lọ́wọ́ ẹ o. ẹ̀hẹ́ kí nìyẹn náà kí ni nǹkan tó ṣẹlẹ̀. ìmádé àti yọ̀mádé jọ ṣé wọ́n ti dà nǹkan kan pọ̀ rí tàbí bóyá wọ́n ti fẹ́ra rí. ṣé kò sáwọn lọ́mìn tó kiri ló ń sọ yẹn ọmọ ìmádé àti yọ̀mádé wọ́n gbọ́ra wọn gan ni o kò síbi tó ti kí n fi sí fúnra wọn kí ni kíchìn ni yàrá ni everywhere kò síbi tó ti kí n fi wo ọmọ. ẹ ẹ jíde n tóun jẹ kó máa yé mi sí ni pé ní orí wáyà gan tí wọn bá ráyè wọn máa bára wọn sùn bẹ́ẹ̀. no no no àdókò àyíṣòro mo fẹ́ kó gbọ́ tó ń kọ́ tẹ̀. ó ṣé ìwọ náà ṣáà ti ara ìbọn sí ní new generation ta wà yìí ó ń gbóbìnrin gbọ́ ó mà ṣe o ṣé orílẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó lọ́ ń pè ní inside life. ọ̀rọ̀ ìfẹ́. You can't even tell me that. O lè sọ ẹ fún mi náà. Mi ò kí Go ṣe bẹ́bí. Gbogbo nǹkan kan lára ló sọ pé yes nǹkan kan wà láàrin àtọ̀bọ̀ yìí. Ah, ó sọ ó dẹ̀ ó dẹ̀ convince everybody. Ó dẹ̀ sọ fún mi no no no. Can you calm down? You're taking this thing so personal. I can take it to personal. What are you talking about? Ìyàwó tí èmi fẹ́ fẹ́ ní ṣùlọ́kà. Kí ẹ̀kọ́ wọn my blood. kó I'm going to share now. ní àwọn. Wọ́n want to take it personal. Of course, I'll take it personal. Dare. What are you saying? You are shouting. Let me shout. You're yelling. Emi àti ẹnìkan la wà nínú ilé and a lè sort kìíní out without you shouting. Kí ló ń pa But you are not convincing me. Oh, convince me in any way. Okay, so how am I supposed to convince you? You should know what to do. Know what to do. Ah, the guy ọmọ yẹn sọ káàkiri ó dẹ̀ tún so convincingly ìwọ dẹ̀ wà mí ọ̀sán fún mi pé baby that is not true baby ìyá ni mo fẹ́ jókòó sí convince me. Ah. I know what I'm saying. Babe. You can say all of this without you shouting. Mi ò mọ nǹkan mi tó fẹ́ kí How am I supposed to convince you? How? Hmm, hmm. O lè go extra mile, I'm telling you. Like? Ah, get that idiot arrested èèyàn ń sọ pé òun get arrested tó bá yẹ pé lóòótọ́ kọ́. as in lọ fọlọ́pàá mú. yes sue him for defamation of character. ó bẹ̀rẹ̀ lórúkọ jẹ́ ni now that's black man. what are you talking about. But, you can say all of this without shouting the same thing ni mo ń sọ fún ẹ mo ti okay. probably that's the best way to mo ṣe dey express ara mi. okay babe okay ṣé tí bá ti arrest ẹ wà believe me. yes to of course to a reasonable extent mo n kí tóun náà bá rọ ọlọ́pàá Is it that kó sọ tòótọ́ àbí kó stand lórí point ẹ̀ àwọn àmọ̀bí tá a lọ listen listen ọdún ọdún tó o bá arrest my boy tó o bá convince me no marriage. I don't like being threatened. And it, is it. not a threat. It but is. I want no, not a threat, darling. But I want to be sure that my my wife is pure and a virgin. Perhaps. Of course she is not, and you know it. She o máa yanjú nǹkan tó wà nílẹ̀? yes i will be convinced. Kilo arrested, right. Arrested. ẹ ó character Swear. ẹ. o ti gbọ́ yìí ń ṣe big deal o o lè sọ yẹn fún mi without being. ṣe ni yọríyọrí ìgbéyàwó àníyàwó. all right darling. tó yẹ ṣoṣo àdàlù hmm. lára rẹ̀ ní hmm. ọ̀pọ̀. Hey, eh, good morning. Good afternoon. I Mr. Yomade Badu. Yes, èmi ni o, láti bọ̀ ẹjọ́. Okay, um, I'm Inspector Yomi. Okay, ẹjọ́ kí ni mo lè ṣe fún yín? Um, this is Sergeant uh, eh, Kazim Tijani. Huh? Ẹ̀yà kan nídìí ní station one ní station yìí ẹ jọ kí ló ṣẹlẹ̀ tánà mú síbẹ̀. kò síyàn kan o kọ́kọ́ ní one or two things afẹ́ bí lọ́wọ́ yìí lọ́wọ́ mi ẹ bọ́ wọn send invitation letter ẹ̀ kan lè dídé wọnú bí à lẹ́ẹ̀ mọ plan mi náà mo ń lọ bí iṣẹ́ nì. ẹ ẹ ní just be thirty minutes ni kò sí pé bí wàhálà wà. nínú ẹjọ kí ló kàn mí pẹ̀lú pé ẹ máa inform mi mo ní nǹkan tí mo ń lọ láti ṣe ẹwọ. mr man tẹ bá débẹ̀ lọ máa explain better. ah, ah. oh my dear. hello mr man ṣe mọ̀ pé mi ò fẹ́ rọ fáńdù yín tó ti yín bẹ́ẹ̀ ṣe má wà fún mi. kí ló kí ló lè tó yẹn. mo kò ń ṣe nǹkan tó lè ṣùgbọ́n tí o bá bọ́nu kéèsì báyìí náà ló dé. yìí máa ẹ jẹ́ ẹ ní sùúrù o ó kẹ́ ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n gbé mọ́tò mi. Ah, mọ́tò mọ́tò wà tán náà. ẹ mo ti start ẹ̀ sílẹ̀ ọ̀rẹ́ ni. ẹ lọ pa náà mọ́tò. ọkùnrin àbọ̀ kò lè kí ni mo ṣe. ẹ ṣe kíá. dilẹ̀kùn yẹn mú. ẹ uh, eh, alàgbà kí ni mi yẹ mi yẹ. ok ẹ jẹ́ kí n sọ fún ìyàwó mi ẹ jẹ́ kí n sọ fún ìyàwó mi. ẹ kàn lè mú mi lọ bẹ́ẹ̀ yẹn ah, ah, mo ah, ẹ lè mú mi lọ bẹ́ẹ̀ yẹn kò eh? sóhun tá a ṣe o tí ó lérè o agbọ́n mi ayé ìwọ̀n dára. wá ẹ má jẹ́ kí yẹn kó kó disturb yín débi pé ẹ máa lọ ṣe ohun tí kò yẹ kí ẹ ṣe ìwọ ó rí kó stupid. ìwọ lórí kan arrest mi. ẹ àti pé kó rí arrest ẹ. ìwọ àbí. èmi ìwọ ó rí kó stupid gan ah. dúró babe let me talk okay. let me talk dúró ṣé dandan ni wọ́n fi ń fẹ́ yàn mo jẹ̀bi tí mo bá ẹ̀ sọ̀rẹ́ hmm. idiot sáré wà ló ń sọ ó ń sọ̀rọ̀ káàkiri pé ìwọ ti fẹ́ èmi ṣé mi lè fẹ́ rú ẹni. yóò ṣé mi máa sọ̀rọ̀ ṣé ó pọ̀ jẹ́ mi rẹ̀ ó fẹ́ kí n sọ̀rọ̀ àbí. I'm okay. You are not. You are not. Ó fẹ́ kí n sọ̀rọ̀ àbí. Gbogbo ipa ẹ̀ Can you imagine? Now, okay, ìwọ rí kan arrest mi abi. Ọ̀dẹ̀ òkúkú ní bàbá. Hmm. He's in front of the imagine. Will you allow me to talk? All right tẹ bá mọ̀ pé òun tẹ́lẹ̀ yanjú ni ẹ̀ bá má wà mí lára what is that supposed to mean. ṣẹ̀rí ó sì ń sọ̀rọ̀ sà mo sọ fún yín bọ̀bọ̀ is stupid gan sẹ́ kò gbọ́n ò lọ́pọlọ. fún mi lọ́rọ̀ sọ na arákùnrin ń gbọ́ kí lóhun tó ṣẹlẹ̀ kí ló dé tó ń blackmail ẹni ẹlẹ́ni káàkiri ẹ jẹ́ má bínú sá ṣé torí ẹ̀ náà ṣe arrest. nǹkan tó ń bí ẹni kò sọ á lò ó dọ́ọ̀lù ó dọ́ọ̀lù ah. lọ́pọlọ. ó fẹ́ kí n sọ̀rọ̀ àbí. sọ̀rọ̀ ó fẹ́ kí n sọ̀rọ̀. sọ̀rọ̀ sí ọ̀rọ̀ bàbá lẹ́nu ẹ̀ sọ̀rọ̀. sọ̀rọ̀ sọ̀rọ̀ all right all right you know what you know what ẹ̀yin excuse me now let me deal with him excuse me. better sir. ẹ jọ̀ọ́ ẹ fún mi few minutes bóyá a lè sọ reason tó ṣe ṣe nonsense fún yín. gbọ́ ìyàwó ìyá ọ̀rọ̀ tí máa fún ẹ ní kọ̀ọ̀bá tó máa wọlé wọ́n bí ẹ dá oníwọ̀n bí mi dá oníwọ̀n bí mi dá lẹ́yìn ìsọfẹ́ tó bí mi dá. ẹ sà abẹ oh my god ẹ sà. jókòó. ah sà. Yọ̀mádé ni sà. Yọ̀mádé sá o ṣì níyà. mo níyà. o ò dẹ̀ gbàdúrà kí ìyá ẹ kó fojú sunkún ẹ. ọlọ́run ní jẹ́ sá. báwo. ẹ jọ sá fóònù mi ṣé mo lè gbé ìyàwó mi ló ń pè mí sá ẹ jọ sá. ẹ lóde. ah mo ti wà á station náà kò sí nǹkan kan má wọrí má wọrí má wọrí gẹ́sì kékeré ni màá délé sí máa wọlé no má sọ fún mọ́mí o má sọ fún mọ́mí jọjọ mo ń bọ̀ sí mo ń bọ̀ sí no má wọrí sẹ kò sí problem à ń dẹ̀ ok sorry. sori náà sè a ò tí kò tí ì di ọ̀ràn ńlá o ti ń fúnra rẹ sọ pé ẹ má sọ fún mọ́mí that means o ti mọ̀ fúnra ẹ wípé tí mọ́mí bá gbọ́ òkú wọn sí wàhálà ni ká ṣe ètò wá sọ tiẹ̀ fún ra ẹ̀ ṣé ó jẹ́ sọ́kàn fún ẹ̀ o ibi tí àgbàlagbà jókòó sí tó wèé mẹ́rin kí ọmọdé kó gungi kó máa wọlé láti bẹ̀ níta àgbàlagbà rí kò lè rí o. iye mi sà. ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ni kò ṣọ́ra ẹ̀ kọ́ ló ń ṣọ́ ẹ̀. dáàbì mi ò ṣe mi ò rò mo ti pé ní àti ìfẹ́ àwọn rẹ̀ kì fẹ́. àròkà ẹ̀ṣẹ̀ ni ẹ sọ fún ẹ ṣọ́ ara ẹ̀ sórí gbogbo ohun tí ẹjọ́ ń fà yìí ọmọbìnrin ẹ ti jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ àti lóòótọ́ ẹ fẹ́ra yín rí ó ti sọ fún mi ṣùgbọ́n gbọ́ mi ṣebí ìyàwó tiẹ̀ ló pè yín that means you are happily married is that not it. yes sir you are right. kí ni o fẹ́ rí lérè láti dàárín òun àti ìtọ́fẹ́fẹ́ ra wọn láti dàrú tell me. 给你个土马金蹄，你你来去接我。我我请你照顾我。你，站那。啊，你干？你你干什么？干什么去？什么身份呀？你过。 Eh? O fi mí sílẹ̀ ah. o sọ pé o fẹ́ mi mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò gbẹ̀bẹ̀ mi ó lọ fẹ́yàwó mi o fún lóyún ó bímọ ah. ọkọ tèmi wá jàjà fẹ́ ó wá lọ ń fẹnu tútùkùtù ah. wípé wọ́n ti bẹ́ mi lájọṣepọ̀ ó fẹ́ bayé mi jẹ́ àbí kí wọ́n máa gbénú ayọ̀ kémi máa gbénú ìbànújẹ́ èmi ò tiẹ̀ ń bẹ ẹlẹ́jọ́ rò wàá lọ rò fọlọ́run ah. tó bá ti dán. pàápàá lórí irú ọ̀rọ̀ báyìí wo wọ́n lè ran assassins ẹ̀ wọ́n lè máa lépa ẹ̀ ní oríṣiríṣi ọ̀nà wọ́n ń lo babaláwo dánwò ah. ẹ ṣé wọ́n wá fẹ́ kó fún ẹ̀mí ẹ̀ nítorí ẹni tó fẹ́ rí tó ò ní fẹ́ mọ́ owó tí mo ní ni mo ń yá iye o kò ṣọ́ra ẹ̀ kò ṣọ́ra ẹ̀ gidigidi gan ohun tí mo fẹ́ kó ṣe ìyá sọ pé ohun tó sọ ò sọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni tó bá sì lẹ́mìí ẹ lò tèmi yé mi o mi ìná máa ṣe ẹ́ léṣe ṣùgbọ́n tó bá decide láti kọ́ ẹ lọ́gbọ́n gọ́ bọ́ bá ṣe ẹ́ léṣe tá a bá rí wọn mú àgbé wọn délé ẹjọ́ àdáṣẹ́rí àwọn ṣùgbọ́n èmi ń ṣé ká kọ́kọ́ jẹ́ kẹ́mi lọ́nà ká tó máa wá ṣe sẹ̀rí àtẹnìkan. no ohun tí bá ti pè wọlé sọ pé o sọ bẹ́ẹ̀ o kàn nífẹ̀ẹ́ ní bla bla bla bẹ́ẹ̀ ni ìyẹn ní kọ́kọ́ o hmm. máa tọ́ bọ̀ ọ̀dà tíkì wà ní gbogbo tó sọ yẹn o o sọ bẹ́ẹ̀ o mistake kìnnìkìnnì kan ni o kò lè fi yọra ẹ nínú wàhálà o tí mo ní mo ah. yọ ẹ̀yìn tó bá ní rárá tó bá ní rárá ó kú ẹ o ó lè kó wàhálà tó bá dà sílẹ̀ lọ. iṣẹ́ ọ̀dà tí kì í sà. bẹ́ẹ̀ pé nǹkan kan pa wá àtọmọbìnrin yìí kò dẹ̀ mójú kò mẹ́ o ti níyàwó tiẹ̀ fi ilẹ̀ kò fẹ́ tó fẹ́ fẹ́ ah. is that not clear. mo ti gbọ́ fà. o ti gbọ́ o dẹ̀ ti gbà. bẹ́ẹ̀ ni bà. ọ́fíìsà. sá pé àwọn àlè àwọn alábìyà wa. Hmm. Ah, what kind of a person are you? Pass me by. Ẹ jókòó jàre. Sorry, sir. Thank you very much, sir. I'm sorry. Most, uh, eh, my dear, mo ti rò pé èmi hmm. ló ti béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ kí n mọ̀ gbogbo ohun tó ń sọ yẹn àfàǹṣá ọ̀rọ̀ ni ó jẹ́ kí n mọ̀ wípé òun lòun kàn nífẹ̀ẹ́ ọmọkùnrin torí pé òun ò fẹ́ lájọ́ táwọn ti wà tó ń dẹ́ sọ pé ó ń fẹ́fẹ́ pé kò kò fẹ́ mu pé yẹn ló dáhùn lára. oh my god but but oh, sir that is blackmail. it's barbaric. mo mo fi pe mo láti fi lọ́ọ̀yà mi ká sùn. i'm sorry. and láti sún ẹ that is mm. a character assassination. is it necessary. i think i should sue him. kò sí ẹ ní ìdí you are going there to waste money. mo ti sọ pé ó máa ṣe undertaking. pé irú sọkúsọ bẹ́ẹ̀ ọmọ mi sọ. Oh good èèyàn tẹ ní láti gbé lọ sí court or anything but let him do that ẹjọ ẹ wà lẹsọ láti dẹ o tún gbọ́dọ̀ dọrú ẹ wò mọ. láyé sá mo fọ́ mi. ọ́fíìsà. sá. ó máa mú lọ sọ́dọ̀ yìí ó máa ṣe ọ̀dàtìkì lọ́lọ́bẹ̀ ni ìpè gbogbo ohun tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ pé òun kàn nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn pé òun ò lè lè yes sir gbọ́dọ̀ ẹjọ tí má ti ṣe pépà sí mo lè má lọ rà. tó bá ti lọ wọn wọn á sọ fún mi. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ó ìfẹ́ bá gbọ̀ngàn ẹni tán ló ṣe ní. ẹlẹ́dàá mi mo dúpẹ́ ọkọ mi. màmí. ṣé orí ọ̀gá ọlọ́pàá yẹn tí wọ́n bá ní kí lọ́ọ́ máa fi ọ̀sọ̀ọ̀sẹ̀ àbí oṣooṣù kí lọ́ọ́ máa fi tá gift báyìí tí yẹ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ mi. ah n tó ṣe yẹn wisdom ló lò irú pépà tó ní kò sáyẹ̀nsì yẹn kò deny ẹ̀ totally wípé o ò mọ̀ rí pò tiẹ̀ pàdé ẹ̀ rí pò bá ní anything papọ̀ yẹn ó bá mi fi yókun wàhálà lọ́rùn ẹ̀ ni. ìjọ tí ìyá ẹ náà sọ nìyẹn. Ah, ọmọ yìí ò kí ṣe ọmọ tó níláárí ọmọ tí ò lè kó lójú ah, irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn tó desperate bẹ́ẹ̀ yẹn she can do and undo i'm telling you ó lè decide kó lóun fẹ́ wipe out family ọ̀tá wa láì kì í ṣàwa àánú bọ̀bọ̀ tó kọ̀ wá fẹ́ yẹn ló ṣe mí àánú ẹ̀ ṣe mí àánú ìyá ọkọ ẹ̀ pàápàá ṣe mí. màmí sọ̀rọ̀ ẹ̀ ń tẹ̀ nìyẹn in fact ṣẹlẹ̀ tí mo sọ̀rọ̀ fún abínú ẹ̀pẹ̀tà ìyàwó kò bínú ṣe ló ń bẹ̀ kí sáì kíákíá pé ọlọ́run jẹ́ kára burú pé gẹ́gẹ́ tó ṣe wàhálà pẹ̀lú wa yẹn tọ́lọ́run ti sọkọ́ tiẹ̀ pé ó yà sọ pé ó mọ̀ rí. ọmọ náà ẹ ò mú ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣáà. ọmọ tó jẹ́ wípé ó réèyàn kan tóun náà dúró gbẹ̀kùn. Ah, ó ṣàti kó wàhálà ẹ lọ hmm. ọlọ́run mi ṣeun ṣàròrà ṣe jẹjẹ o ó wá mi bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ torí pé ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ yẹn mi mọ bí nǹkan ta sọmọ náà lọ́pọlọ ni àá bá a mọ̀ sórí kó o máa lọ lójú pópó gan tó o bá rí tí mọ́tò ẹ̀ bá yọ báyìí mo fi ọlọ́run bẹ̀ fi àìdíà kó fi ṣe yútọ̀ ọ̀nà kó lẹ́gbẹ̀ ọ̀nà báyìí tó o bá rí ibi ṣe yútọ̀ ọ̀nà sí páàkì kó mú eré kó o sá lọ. àmín àmín ẹ jẹ́ àmì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó tiẹ̀ ti rẹ̀ tó lọ́ọ̀ kó máa bá tiẹ̀ lọ. ìlànà eh, eh. ṣe ojú òní tí àmì kristi àmì ọlọ́run ah. ẹ àmì o àmì ẹlẹ́dà. ẹ̀sùn ọ̀gá eh? ní kí n ẹ̀sùn fún mi pé because mo pa àyà yẹn àti máa já. mo ti kẹ́mi sókè. ìyá ìsọ bẹ́ẹ̀ ó lẹ́ ti pè pè pè pè pè mo ti pààrọ̀ àròbí. láfi ló lé ayé Wando. Wada. Aha. Ìwádé, jọ má bínú tọrọ ọmọ. I'm very sorry. Mo kàn ní láti ṣe nǹkan tí mo ṣe ni to save my relationship. Mo mọ̀ pé kò yẹ kí n ṣe bẹ́ẹ̀. Mo jọ torí Ọlọ́run dáríjì mi. Ìwọ náà mọ gbogbo nǹkan tí mo go through lórí ọ̀rọ̀ ìfẹ́ wa. Kó ṣèmi ni mo sọ pé mi ò fẹ́ mọ́ ọ. Ìwọ ló sọ pé kí n máa lọ mo dẹ̀ ti decide pé mo ò ní fẹ́ lómi kó tó di pọ́lọ́run gbé ọkọ mi pàdé mi mi dẹ̀ wá fẹ́ kọ́ rẹ̀ da àárín mi àti ẹ̀rù nǹkan tí mo ṣe bá wọn sọ̀rọ̀ ni i'm so sorry jọ má bínú sí mi bí n ṣe. má gbàgbé orúkọ ẹ Yọ̀mádé let me say thank you so much. ẹ torí wípé bíbélì pàápàá ó ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe ẹ ọmọ ọgbọ́n ni ẹ ìyẹn ló jẹ́ kó apply gbogbo ọpọlọ ẹ̀ sí mátà yìí ẹ ń sè we are all happy ẹ inú wa àtìyàwó ẹ ẹ ń dùn àbí inú yín ò dùn lẹ́gbẹ̀ẹ́ kan òun àtọ́kọ ẹ̀ náà inú wọn ń dùn lẹ́gbẹ̀ẹ́ kan kí ló lè tó bẹ́ẹ̀ ṣéjà ò ti parí ẹ̀ ọlọ́run á wà pẹ̀lú gbogbo yìí ṣẹ́gbọ́ congratulations lọ́tùlọ́sì. ẹ ṣé gan ni sir mo dúpẹ́ mo really appreciate everything God bless you sir ṣe ìbéèrè ṣe báwo ni pé tí wọ́n kọ́ àti mọ́mì ó kọ̀ òkè òun náà wà òkè. ọgbọ́n. DAMJTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà ẹ subscribe sórí ẹ kẹrí ìrànwọ́. <laughs> a ò ní fojú wa rí ní tí ò dáa tá a bá fẹ́ wo múvì tàbí mísíkà tó jáde tó halẹ̀ tó mẹlẹ̀ títì tó stand out yàtọ̀ lórí youtube dam JTV TV ni ẹ kílíkì sórí ẹ lórí youtube kẹ́ ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ àwa kì ṣe ṣá don't ever doubt it síbẹ̀ confam làwọn iṣẹ́ tó ń jáde lórí ìkànnì dam JTV. TV ó máa ń tẹ́ẹ̀kì gan ni múvì lẹ wò ní tàbí fèsì di olórin ńláńlá bíi láìfọlú ayé k one the ultimate tó ẹ máa ń nínú múfì tá a gbé jáde báyìí bíi ọmọ olùṣọ́ ìyá àgàn ìbínú èrèlú ọmọ ọgbọ́n kákadí ẹ̀ka dákẹ́ ni lórí ìkànnì wa Dam.J TV bó ṣe ń lọ là ń tẹ̀lé ẹ ó máa gbádùn wa yàtọ̀ ẹ gbà bẹ́ẹ̀. Dam.J TV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà ẹ subscribe sórí ẹ kẹrí ìrànwọ́. láfi ló lé ayé ẹni tí